ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré ni kẹ́mi àfọlábí ló ti ń dúpẹ́ lọ́wọ́ olódùmarè bí orí ti kó yọ nínú ewu kẹ́mi àfọlábí ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ẹlẹ́dàá ti gbà lọ́wọ́ àwọn anilọ́nilọ́wọ́gbà àti jàǹdùkú tí wọ́n fọ́ gíláàsì ọkọ̀ rẹ̀ tí wọ́n sì gba owó àti àwọn nǹkan mìíràn lọ́wọ́ rẹ̀ kẹ́mi ló ṣe àlàyé eléyìí lórí ìtàkùn ayélujára tó sì ń sọ sọ wípé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olódùmarè torí kò ń yọ tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí wípé ó kú yíyọ olódùmarè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré Doris Simon òun ló ti sọ bí ojú ọjọ́ ṣe rí níbi tó wà wípé yìnyín ti bojú ilẹ̀ bẹ́ẹ̀ ni òtútù sì mú pẹ̀lú àti wípé ọkàn lòun ò faramọ́ nínú rẹ̀ tóun fẹ́ jáde nínú kí òun fẹsẹ̀ rìn tàbí kí òun padà sínú ilé nítorí pé yìnyín ti bojú ilẹ̀ ó sì ti bo ọkọ̀ òun mọ́lẹ̀ pẹ̀lú ní ìlúmọ̀ọ́ká òṣèré ọdúnládé adékọlá ló ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn mílíọ̀nù márùn-ún olólùfẹ́ àti alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára instagram ọdúnládé adékọlá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọ rírì àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń tẹ̀lé lórí ìtàkùn ayélujára bí wọ́n ti pé mílíọ̀nù márùn-ún ó sì ṣèlérí láti tún máa ṣe dáadáa sí i ju bí wọ́n ti mọ òun tẹ́lẹ̀ lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje. gbajúgbajà orí ayélujára ni Túndé Ednut ló ti sọ wípé irọ́gbu ní ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn akọrin ilẹ̀ Ghana ni ìyẹn Shantawale sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn ìlú mọ̀ọ́ká wọn wọn kì í fi ìfẹ́ tó tọ́ hàn sí àwọn ọmọ orílẹ̀-èdè Ghana ó sọ eléyìí bí ó ti fi fọ́nrán fídíò Davido kan sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tí Davido ọ̀hún ra àwọn ẹ̀gbà ọwọ́ àti tọrùn lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Ghana tó sì ń sọ wí wípé ṣé àwọn ènìyàn mọ iye tí Davido yóò ra ẹ̀gbà kọ̀ọ̀kan bó bá yá kí Ṣàǹtàwálè máa sọ wípé kò sí ìfẹ́ léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa dáhùn sí ọ̀rọ̀ náà wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nífẹ̀ẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Ghana Ṣàǹtàwálè kàn fẹ́ dàbí mọ̀dàrú tó fẹ́ dà àárín àwọn ọmọ orílẹ̀-èdè méjèèjì rú ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Victoria Kọ́láwọlé tó jẹ́ òṣèrébìnrin ló ti sọ ìrírí rẹ̀ lórí ayélujára nípa ẹnìkan tí ó fẹ́ jà lólè láìmọ̀ wípé ó ń bẹ nínú ọkọ̀ Victoria Kọ́láwọlé ìpele ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ọkùnrin kan eléyìí tó ń gbìyànjú láti ṣí ọkọ rẹ̀ ní tipátipá tó sì ń gbìyànjú láti tún fọ́ gíláàsì pẹ̀lú láìmọ̀ wípé òun ń bẹ níwájú ọkọ̀ tó ń jókòó sí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí òun fa gíláàsì ọkọ̀ òun wálẹ̀ fúnra òun gbàrà torí òun ló bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni tó ń tọrọ owó léyìí tí òun tètè pe àwọn ẹ̀ṣọ́ aláàbò sí i láti tètè wá mú tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kò kọjá ó ní àwọn kan kọlu òun tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí wọ́n ba ọkọ̀ òun jẹ́ tí wọ́n sì gba àwọn ohun mèremère kan lọ lọ́wọ́ òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká aránṣọ àti òṣèré ni ọlá alesh sanni tí gbogbo ènìyàn mọ̀ sí alesh ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé ká má parọ́ oúnjẹ lọ̀rí àwọ̀ bí ó ti gbé ìrẹsì àti ata dídín sí iwájú rẹ̀ tó sì ń jẹ ẹ́ lóní ràbájì gan léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára ń sọ wípé a ò fẹ́ràn oúnjẹ púpọ̀ pọ̀ lẹ́hùn pẹ̀lú kò ṣàì kọ sí abẹ́ rẹ̀ wípé kí àwọn ènìyàn má gbàgbé wípé sinimá òun tuntun tí yóò jáde ní ọjọ́ kẹrìnlá oṣù tí a wà yìí ti sinimá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ tó tún jẹ́ àáfàá ìyẹn alhaji Quadri ọba tí gbogbo ènìyàn mọ̀ sí ọwọ́ àdúrà ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi tako ọ̀rọ̀ tí alhaja kaula sọ lórí ìtàkùn ayélujára nípa gbólóhùn ọ̀rọ̀ tó ń gbòde kan láti ẹnu Portable tí wọ́n ń pè ní zaz zazuze gẹ́gẹ́ bí alhaja kaula ti sọ wípé zazuze ó ń bẹ nínú alukuran ṣùgbọ́n báyìí ọwọ́ àdúrà wá sí gbangba wálíà láti sọ wípé irọ́ gbu òun ni gbogbo ọ̀rọ̀ tí alhaja kaula ń sọ yìí wípé ẹni tí ó jẹ́ àwòkọ́ṣe fún àwọn obìnrin kò tọ́ sí láti máa dorí alukurani ọ̀rọ̀ olúwa kodò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta olùkópa tẹ́lẹ̀ rèé nínú ìtakọ̀ngbọ̀n big brother naija katrina òun ló ti sọ wípé bí wọ́n bá sọ wípé kí àwọn akọni obìnrin máa jáde ó òun pẹ̀lú lè fọwọ́ sọ̀yà kóun sì fi gbogbo ẹnu sọ̀rọ̀ wípé akọni obìnrin lòun jẹ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí tóun ti ṣe láìsí ìrànlọ́wọ́ ọkùnrin tàbí àwọn akẹgbẹ́ òun kankan níbẹ̀ tí gbogbo rẹ̀ sì dúró re Katrina ló lo ìtàkùn ayélujára insta story rẹ̀ láti ṣàlàyé eléyìí wípé obìnrin tó dúró re lòun àti wípé ọdún 2022 yìí kí àwọn ènìyàn tún máa retí ohun tó tún dára ju tàtẹ̀yìn wá lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì irú ijó tí ń máa jó leléyìí ó ní òṣèrébìnrin arábìnrin nì Bíọ́lá Adébáyọ̀ sọ bí ó ti ń jíjú ayọ̀ sí ọ̀kan nínú àwọn orin pàtàkì tí wọ́n ṣe fún un lásìkò tó ṣe ọjọ́ ìbí rẹ̀ sẹ́yìn tó sì kọ àkọlé sí abẹ́ rẹ̀ wípé ká má parọ́ bóun ó ṣe máa jíjú ayọ̀ títí tí ọdún 2022 yóò fi parí leléyìí Bíọ́lá Adébáyọ̀ ló ṣe àfihàn ara rẹ̀ pẹ̀lú fọ́nrán kan eléyìí tó fi sórí ìtàkùn ayélujára náà tó sì ń jó ijó lónímùkúlùmùkẹ́ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ọlẹ Ọlọ́run àti Bíọ́lá ọmọ tó ń gbogbo jáde láti. yürüle ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí ayẹyẹ ọdún kẹwàá Orísun tẹlifíṣàn ti ń kẹnu bípo nínú oṣù tá a wà yìí pàápàá nínú ọ̀sẹ̀ kejì oṣù kínní yìí kẹ́ má gbàgbé wípé ẹ sì láǹfààní láti máa tẹ̀lé wa àti láti máa dáhùn sí àwọn ìbéèrè tó ń ti àwọn ìtakọ̀ngbọ̀n wa ọlọ́kan òjọ̀kan tó bá di ọjọ́ Friday tí í ṣe ọjọ́ ẹtì òun ni a ó kéde gbogbo àwọn tí wọ́n jáwé olúborí nínú ìtakọ̀ngbọ̀n àti ìbéèrè wa tọ̀sẹ̀ yìí ká má gbàgbé wípé ìbéèrè àkọ́kọ́ òun ni wípé dárúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn Television Orísun nígbà tí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì jẹ́ dárúkọ àwọn aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun tí o mọ̀ bákan náà ní ìtakọ̀ngbọ́n wa fún ti ọ̀sẹ̀ yìí eléyìí tó ń lọ lọ́wọ́ tó sì kan àwọn ọmọdé gbọ̀ngbọ̀n ó ní wípé kí àwọn ọmọdé wọ̀nyí kí wọ́n múra dáadáa kí wọ́n sì kọ orin Orísun tẹlifíṣàn bákan náà tó bá di ọjọ́ sátidé ní aago márùn-ún kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ní a ó ṣe àfihàn gbogbo fọ́nrán ọlọ́kan òjọ̀kan eléyìí tó dára tó sì dùn ún wò tí ẹ̀yin ènìyàn ti fi kí wa tẹ́ fi ránṣẹ́ nínú ìtak kọ̀ǹgbọ̀n tàbí nínú ìdáhùn sí àwọn ìbéèrè pẹ̀lú ẹ kú ojúlọ́nà kò ní jù báyìí lọ fún ìròyìn ajá balẹ̀ láti orí ayélujára wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn tí tó fi máa dìgbà náà ńkọ́ máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì rẹ̀ ṣògo